بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام والأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نتواصل في قراءتنا من كتاب الرسالة ابن أبي زيد الكيرواني رحمه الله تعالى فما زلنا في باب الأطعمة ولقد ذكر المؤلف الأطعمة المحرمة واللحوم المحرمة وجزءا من أحكام الصيد وما آه، يحل وما لا يحل من ذلك نستمر اليوم من قول مؤلف رحمه الله وما ماتت فيه فأرة من سمن أو زيت أو عسل ذائب طرح ولم يؤكل طرح ولم يؤكل يعني ما مات فيه فأرة الفأرة والرات يقتل ما مات فيه فأرة من ثمن إنه ثمن فاتي أرى أو زيت أبيقو أو عسل أبيوي ذائب anything tó yẹ pé ní liquid ní fẹ́ǹsàn omi ni oyin ni àbí ọ̀làndíà five alive gbogbo nǹkan báwọn tí èkúté tó bá bọ́nú rẹ̀ tó já sínú ẹ̀ àbóròró tá a fi ń ṣebẹ̀. ìmọ̀lẹ́fọ̀ ni pé ní kórìhà tó láti ààyò kù nínú nǹkan tó bọ́ sí wọn. tàbá wá yọ lamuyukal àníjẹ́ o a gbọ́dọ̀ jẹ kìí ṣe èkúté o ọ̀kọ́sì ń gbọ́dọ̀ jẹ èkúté àníjẹ sẹ́mínù ọ̀ráhùn a sì lè jẹ epo òun àlè fi ṣẹbẹ̀ àlè láwọyin àti gbogbo nǹkan míì náà sọ pé ní bí omi lórí lẹ́yìn tí tí èkúté ti ti kú sí a yọ a yọ èkúté kò ń bẹ àti a sì ní jẹ ìròyìn bẹ́ẹ̀ sáífà aláìfún ní a gbọ́dọ̀ mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a آه، إسلام pé islam ẹ̀sìn tí هذا الكتاب مؤلفه توفي منذ قرابة منذ قبل سنة 400 هجري يعني قبل ألف سنة هو الآن يبين لنا علاجا شرعيا وقائيا بعض أمراض التي عجز الأجهزة الطبية المعاصرة من إيجاد حلول لها هذه الوقاية خير من العلاج لا زفيفة نوا كودي دونا ده سما بيكويني كيلو فاي كوتي نيجا ما ما جي كوتي لما سما كي وامو وات يو توا نو تيرا تي توا لاتي نتولي ني أجدر نوادون ibùdó àti ìbéèrè kẹrànwá ní ti sọ fún wa pé ní bí èkúté bá kó sínú omi tó kó sínú epo tó bọ́ sínú oyin tó bọ́ sínú gbogbo nǹkan tí ó dàbí omi àáyọ èkúté ń a sì gbọ́dọ̀ jẹ irú nǹkan bẹ́ẹ̀ àní mu oyin a gbọ́dọ̀ lá oyin a gbọ́dọ̀ lo epo náà láti fi ṣèbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí aláǹfààní wípé ní torí àwa làmì yóò kalẹ̀ kí láǹfààní pé ká yọ ká sì má jẹ àǹfààní ẹ̀ ni pé ni wàlá bàtà an yusafbaha bi zayd táìpé ní epo ni yálẹ̀ epo pupa ni àbí òrí ni sẹ́mínù òrí ìbá àjọrí ordinary nàgbórí àmọ́ irú àwọn àyíhun tó ní kò sí láìsí a lè fi taná fàtílà níjọ́hun àwọn nǹkan yìí náà máa fi ń ṣe náà máa fi ń taná fàtílà ìta àfi ń lo kerosene lónìí wọn ó fi sínú fàtílà ó ní irú nǹkan tí èkó fẹ́ kó sínú lẹ́yìn tá a yọ tán kò sí láì fi láti fi ṣe láti máa fi tan iná fàtílà wàlá bá a sa àyùn ìfẹ́sibáha bìzẹ́ẹ̀tì wàṣíbù yìí àtàwọn nǹkan míì tó jọ epo yìí ni pé gẹ́gẹ́ bí iṣẹ́ nínú ọ̀rá ni ọ̀rá àmá ni sápé ní oyin náà ṣe ṣe nǹkan míì bóyá wúlò fún ah, nǹkan oko ni bóyá wúlò fún nǹkan míì tí ò sáà ṣe nǹkan tí tá a jẹ sí ikùn wa ó ní kò sí láìsí níbẹ̀ tonti bẹ́ẹ̀ náà nínú ahkam almasjid min ahkami almasajid fi sharia ni pé almasjidu yambagi an nuhafiza ala nadhafatihi almasjidu ينبغي أن نحافظ على نظافته وعلى كرامته لذلك لما جاء العربي وبال في المسجد النبي صلى الله عليه وسلم علمه فقال إن هذه المساجد لا تصلح فيها شيء من البول أو الغائط أنا mọ́sálásí wa mọ́sálásí ààyè ọ̀wọ̀ ni ààyè àpọ́nlé ni kìí ṣe ààyè ẹ̀gbin ààyè tá a gbọ́dọ̀ máa pọ́nlé tá a gbọ́dọ̀ fàmọ́ rẹ̀ kúrò ní gbogbo tí ń jẹ́ ẹ̀gbin ni ìtọ̀ ni ìgbẹ́ ni èèwọ̀ ni mọ́sálásí bẹ́ẹ̀ náà ni gbogbo tí ó bá máa kó eré àtìdọ̀tí bánu mọ́sálásí ẹ̀wọ̀ ni wọ́n sọ pé ní wàlábàṣà àyìn sàfà àbìzẹ́yì àsọ yìí pé ní alẹ́ fi epo taná alẹ́ fi taná sílé alẹ́ fi fàtílà ọ̀rí alẹ́ fi sàbà wọ́n ti gbọ́ o fi rẹ́rì àlùmọ́sáàjì àmọ́ àwa gbọ́dọ̀ gbé fàtílà sáyé pé ní òrí rẹ̀ ní tá a fi ń páwà náà rẹ̀ òrí àmọ́ àbí epo tí epo tó kó tó tá a sọnù òní àgbọ̀dọ̀ fi taná sínú mọ́sálásí. ọ̀la wal yutahaffaz minhu ká sì sọ́ra fún irú àwọn nǹkan tí èkó tètè kó sí òun ká má jẹ́ torí fún àlàáfíà ara wa lọ́jọ́ pé wal yutahaffaz minhu ká sọ́ra fún torí àwọn ewu tí tó wà níbẹ̀ fún ẹni tí ó bá jẹ irú nǹkan bẹ́ẹ̀ kọ́nà kó fi ìfẹ́ sọ wa tòlẹ́ yóò fi hàn wá ipò àti àpálẹ́ tí islam fi tó fi mú tó fi bàbàrà àlàáfíà ara laser paper ni ebola ni corona ni àti gbogbo ẹ̀ náà tó tún rí bẹ́ẹ̀ sọ islam ti ó ti kọ́ àwa mùsùlùmí lọ́nà tó yẹ pé ní a lè gbà fi sọ ara wa ní yóò tó di al-wiqayatu khayrun min al-ilaj tó bá sì dé náà àṣẹ̀rí àtúnṣe ní ọ̀ràn ẹ̀fà yìí pé ní ká wá ọ̀nà tí a fi ṣe ìwòsàn ara wa pẹ̀lú ọ̀nà tó tọ́ nínú ọ̀nà náà oògùn ni tébù nábàwí ni àbí tébù ṣáàbí àbí tébù ìngìlẹ́sì yíyún abala kanu pé má ẹ̀hìn àníza ìbìn àwọn nǹkan tí tó ń sàn sọ yìí wá ní pé wà ń ká nàjámì dání tó wáyé pé ní nǹkan tí èkó tẹ́ kú sí wáyé pé ní sọ́lìdì ni tí kìí ṣe liquid bí àpèjúwe kí ni sọ́lìdì. kóbósì gẹ́gẹ́ bí kóbósì kóbósì sí solid ok kóbósì náà lè jẹ́ ń bẹ́ ẹniwèdè nǹkan tí tó le ráìsì sí ráìsì anyway ìbáàjẹ́ ráìsì ni ìbáàjẹ́ àmàlà ni ìbáàjẹ́ iyán ni àwọn yóò ń ráì fún wọn le táyẹ̀pẹ́ ní jámídà ni nǹkan táyẹ̀pẹ́ ní ó ti frozen bá ni ni pé a yọ èkúté ń kó ara mú èkúté ń kó nínú nǹkan tí wa tá a gbé kalẹ̀ bí àmàlà bí ọkà bí ìyàn wà má a wá <laughs> bu àwọn nǹkan tí ó súnmọ́ bẹ́ẹ̀ omi tẹ́ tẹ́ tọ́nà bọ́n ayẹ̀ kúté ń kó ibi tí tẹ́ nù bá wa ó ma máa bá kìyà kò sí láìsí láti jẹ èyí tí ó bá wà ní ẹgbẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ wọ́n ní pé wàláwo bẹ́ẹ̀hó ilá wàláwo bẹ́ẹ̀hó àtìlẹ́ta ọ̀tíká kọ́kọ́ yanjú wà ó kila máa háwọ́láhó àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ kí ẹ̀ka jẹ́ wọn ni pọ̀pọ̀ sí eléyìí náà tá a bá jẹ́ ni pé a fẹ́ rí ẹnu èkúté kù kúrò nínú àmàlà ni kúrò nínú búrẹ́dì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀tá amala, àmàlà amala ó sì ó náà ó sọ́lìdì sorry ó líkwìdì ǹjẹ́ yàtọ̀ tí ń bẹ láàrin méjì ni pé nǹkan tó líkwìdì oró tí ń bẹ lẹ́nu òkúté yóò tètè dì sọ́ọ̀kù sínú ẹ̀ bákan náà ni ọkàn àmàlà kan yìí náà nǹkan tó sọ́lìdì bóyá indomi eh, náà sọ́lìdì indomi gan ó rọ̀ ju ọkà màlà lọ gẹ́gẹ́ bí iṣu àbí gẹ́gẹ́ bí bóyá tó fa apu kápẹ́júwe apu tó kéde pé kò tẹ́yìn bọ̀ eh, ó fi ẹnu kan anyway dé gbogbo nǹkan tó dàbí pé ní o lè ti ipa eyín oko tí o lè ṣe á rí bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ tó á jẹ́ wọn kọ eléyìí náà ilá à ń yẹ kó lá màkọ́ mu ha fìhì àmọ́ tó bá ti wá lè pẹ́ ni pé ó ṣe lọ́ngà nínú àwọn tá à ń sọ pé jámẹ́tì yìí náà ni eléyìí náà jíjẹ náà ti di èèwọ̀ jíjẹ náà ti di kíni ó ti di ìkọlọpàá ẹ̀ náà yóò tọ́ra ó kó lòhò gbogbo ẹ̀ngbà náà àtọ́ka ní àtẹ̀sẹ̀mú ni àtẹ̀mábógarí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àlè dá gbogbo ẹ̀nu òun náà ni a gbọ́dọ̀ jẹ́ lórí kíni nítorí àlàáfíà ara wa tọ́yì eléyìí òun nísìnyí hal ma wákà fi ìfà àrọ́tù pé tí ń bá bọ̀ ní wípé ilé ọ̀tọ̀ ni àdìsí láǹkà ní lọ́ndà tọ̀hárà ilé kìí ṣe tọ̀hárà tó tó túmọ̀ sí pé kìí ṣe pé bóyá nítorí kẹ́gbìn òun ni òun tó rí pé ni yóò kó ìnira bára òun náà ní ṣẹ̀dá àti ṣe ẹ̀lẹ́ ìwọ̀ fún wa ìdájọ́ ti èkúté àti nǹkan tó bá kó sínú rẹ̀ yálà mayahati ni àwọn liquid bá ní ìyóhun àákàn yọkó àásìsọ èkúté nù àásì da irú àwọn nǹkan tó jẹ́ bí omi àásọ àdánù pápẹ́ nǹkan tá a lè fi ṣàǹfààní lára rẹ̀ láti fi sanná ni àtàtì nǹkan míì kò sí láì àmọ́ nǹkan tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó jẹ àbí tá lò a lè fi a lè fi ṣe àwọn kan pé ní nǹkan tí tó le ni ìyún wọn ni pé tí ò bá tí ì pẹ́ ń bẹ̀ a lè jẹ tó bá ti wá pẹ́ àgbọ̀dọ̀ jẹ o. ثم واصل قال ولا بأس بطعام أهل الكتاب وذبائهم kò sí láìfí láti jẹ oúnjẹ àwọn alùkìtàbí yìí ni àwọn tá a fún ní ní tírà àwọn jíò ni àti àwọn kírísítẹ̀n kò sí láìfí láti jẹ oúnjẹ wọn oúnjẹ wọn àti nǹkan ẹran tí wọ́n dú kò sí láìfí láti jẹ ìrànà bẹ́ẹ̀ àbí oúnjẹ tí wọ́n ṣe nínú ilé wọn fúnra wọn gẹ́gẹ́ bí àpèjúwe tá a mú wá lánàá wípé ìran ọmọ tó wà ní skul nísìnyí àbí níbi iṣẹ́ tòtí zaidu ó eh, lọ kí ọ̀rẹ́ rẹ̀ janet nínú hostel ó bá janet ti ń jẹun adìẹ ní turkey ní ojokoti so meanwhile janet ló dú adìẹ ní àbí turkey ní so in, in principle fìlà asọ́lẹ̀ kò sí láì fi láti jẹ́ gẹ́gẹ́ bí sọ ní àná gẹ́gẹ́ bí sọ nù suratu maida quran chapter five uh, aya ẹlẹ́ẹ̀karùn-ún. Uh, àṣàlàyé náà lánàá wípé ìyíhun nínú alukóran sọ wípé ní wàlmọ̀sánà وأحل لكم من الطيبات فطعام الذين أوتوا الكتاب حل لكم فطعام الذين أوتوا الكتاب حل لكم يكون شريعة أو أو أتاتي ìsílẹ̀tọ̀ oúnjẹ wọn àti ẹran tán dú àtàtì sáyé pé ní hálùlù kìtàbì ni wọn torí pé wọ́n ní síra wọ́n ní àkọọ́lẹ̀ wọn ó sì tẹ̀lé tíra wọn ó tẹ̀lé àkọọ́lẹ̀ wọn òun náà ní kúránì fi ló fi ṣe lẹ́tọ̀ọ́ àìsàn wípé ní sẹ̀ríà ó máa ń fún wọn ní rìgáàdì nípa wípé wọ́n ní tíra wọn gẹ́gẹ́ bí hadithu Mu'adh bin Jabal nígbà tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó wọn lọ sí ìlú Yaman láti lọ pè wọ́n sí Islam sọ fún mi pé ní innaka ta'ti qawman min ahlil kitab àwọn tó lè bá o ahlil kitab ni wọ́n o so èyí ni pé ó ń tírénì rẹ̀ ó sì ń fún ní information kó lè bá a mọ àbí òsì pọ̀ wọ́n kó ní wípé ní alul kitab ṣẹ̀rí apàtàkì ti ń bẹ lọ́wọ́ wọn nígbà tí ń bẹ lọ́wọ́ wọn ọ̀tọ̀ eléyìí ò túmọ̀ sí wípé ẹ̀sìn wọn kọ̀rẹ́tì o kò kọ̀rẹ́tì o tó tó bá gbọ́ bá kọ̀rẹ́tì ni ní bùkátà tí káyọ̀sẹ̀ máa béèrè pé ǹjẹ́ àlè jẹ́ ǹjẹ́ àdá àlè jẹ́ ǹjẹ́ wọn ọ̀la wípé ní ẹ̀sìn wọn kọ̀rẹ́tì mọ́ òun náà ló fà bọ́tì nǹkan tá bá ń ṣe nígbà náà tí ó níbàámu pẹ̀lú pẹ̀lú tírà wọn pàápàá jùlọ àwọn tí wọ́n ń gbé láàrin wa bilamani bilaman bóyá àmọ́ ni wọ́n fi ń gbé ni àbí alozima àwọn tí kì í ṣe ẹlẹ́sìn wa tí àfààyè gbà wọ́n ká máa gbé nínú ìlú wa àbí àwọn tá a fi wọ́n rẹ̀ lórí ilẹ̀ẹ́lẹ̀ wọn ká sì máa wà níbẹ̀ pẹ̀lú ẹ̀sìn àmọ́ wọn máa fún wa ní jizíà wọn lẹ́yìn alòkìtàbí ni wọn wọn wá kí wa ni àbí àlékí wọn ni kò sí láì fi láti jẹ nínú oúnjẹ wọn.